ìgbésẹ̀ ìgbésẹ̀ ẹ lọ́wọ́ ẹni tó fẹ́ràn ẹni o ẹ máa kúnlẹ̀ ẹ máa ṣàmì ẹ máa ṣàmì ẹ kúnlẹ̀ kẹ́ ṣàmì ẹ ṣàmì ìgbésẹ̀ ìgbé ìgbé ìgbésẹ̀ àá ìgbésẹ̀ ìgbé ìgbé ìgbésẹ̀. òfófó níṣẹ́ ẹni kò jẹ dáadáa ta ló tún lè jẹ jù bí kò ṣe ní tẹ̀ràn níṣẹ́. ọ̀rọ̀ bẹ́yìn yọ ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o. àti tòlú èkó ló ṣàlọ́wọ́ ṣàgbádùn ààrẹ. òkú bàbá ẹni tí yóò pọ̀ àti tòjé kò ló ṣàlọ́wọ́ òkú bàbá ẹni tí yóò pọ̀. ẹ má kí mi jọ wọn obìnrin ṣe mo ti wọ̀n ẹ. mo tẹ̀ fún ẹ pé wà tẹ ọ dẹ̀ tí wà tẹ pátápátá sí kí ni problem ẹ. dà mí láwù what is your problem eh? ṣé ìjọ fẹ́ akínpá ní ṣètò fi ilé lórí àbí kí ni kí ni gbogbo wàhálà tó ń bá káàkiri ẹ eh? àdè ń gbọ́kúlé látọ̀ gbọ́kọ̀ tẹ̀ à ń kẹ́ à ń kẹ́ o ó fẹ́ tọ́pẹ́ o máa fẹ́ ọmọ yẹn as a matter of fact ẹ lè kó tí bu wálé ni. Lawrence irọ́ mi pa wọn ò bí mẹ́tàlá ẹ̀ débẹ̀ kápẹ́ńtà ẹ kò jẹ́ fẹ́ yín yọ̀ṣù ṣó ti gbọ́ ok eyín ló ló ń bẹ ẹ̀tọ́ tẹ́lẹ̀ adìyẹ ò tí ì bẹ̀rẹ̀ lọ́wọ́ sí i ṣé nígbà tí mo bá parí plans mi lórí ẹ̀ nígbà tí ẹ̀ ẹ̀ ní dára yín mọ̀ mo promise ẹ̀ nìyẹn. kò sí nǹkan tó lè ṣe lábẹ́ àìlò tí náà kì í lọ jókòó ẹ̀ tí ìgbòho ti kọ́ rẹ̀ sí ìgbò lágbègbè wọ̀ ní ròdù ní ròdù nítorí wà láwọn àtàṣà sí ni wọ́n jẹ ó yẹ kó ti sọ fún ẹ pé láti máa tọmọ yẹn dé ìgbòho kan ti change business mi ti gbòòrò everything dán òwe mi náà mi ti rí what is your problem? ó jẹ́ kí n wá sọ fún ẹ o náà ò bá sọ fún ẹ tẹ́lẹ̀ àwọn àdáṣà sẹ́yìn jẹ́ kí n wá sọ fún ẹ ó yẹ kí wọ́n lọ fún yàdúrà kí wọ́n tí ọkọ ẹ ò bá fi ní fẹ́ ọmọ tí náà yẹ kí n má rí. chief ẹ má bí ṣe rí my friend wo ìsòkun èmi jẹ́ ojú mi jọ ojú ẹ̀jẹ̀ jọ lọ sókun àbájọ òkùnkùn tẹ̀lé ojú ọjọ́ ẹjọ́ máa rí níbi ìwọ mo ti mo ti dúró de ẹ̀dúró ti rò yẹn wọ́n ní gbogbo ètò sẹ́ẹ̀dẹ̀ twenty thousand wọ́n ti gbà báyìí ẹnu ẹ̀ kò máa rọrùn kò máa rọrùn àwọn advice rẹ pé tí ò lẹ́sẹ̀ tí ò lórí tí ò nídìí tó lè jẹ́ kéèyàn forí sọ ló máa ń fún yàn ó dẹ̀ ti fún torí ó dẹ̀ ti ó accident ṣùgbọ́n àwọn àmì ìfẹ́ rí wọn fún mi. ìfẹ́ ò fẹ́ ta ni mí má dáhùn tí ẹ o àjọ ni ilé ni wọn máa wá sàlẹ̀ lójúmọ́ àìbíkẹ́ ìjọka wàláì ìjọka gidi ni ẹ. wọ́n ní kó má lọ òní má díìrì pẹ̀lú ẹ̀ tí wọ́n á rí wò tí wọ́n àwọn ti Lucas because mo fìyà jẹ́ rí àdùwọ̀ àtàwọn ọmọ ẹ̀ mo ti mọ ohun tí máa ṣe fún ẹ o torá gègé ta tó gbé jáde máa dá ẹ padà síbẹ̀ báyìí yes lọ́rọ̀ ìwé kí ariwo náà fún ẹ tẹ lọ́rùn máa padà sáde ló máa jẹ. àgbàyà ni yín kẹ́kọ̀ọ́ bó ṣe ń ṣe yín gan-an aláìníròrùn security mi lèwo ló fẹ́ kú security mi lèwo aláìníròrùn àgbàyà àgbàyà oníṣekúṣe tó bá kí òkú láyé ìyẹn máa ń. wọ́n máa ń develop náà ni ìyẹn máa ń step up ni mo ti step up bòrè mi mọ́dá lóhùn o ah. ó lọ́bi kankan wàá dé máa wá sínú ilé yìí àbó màá gbọ́dọ̀ wèrè tó ń bá mi sọ òun ti ń fẹ́yàn kan ni o ìyẹn ló jẹ́ kó òun lówó lọ́wọ́ eléyìí ò ń ṣòwò adúrú ilé yìí inú estate kò ń ṣòwò òkè tèmi ò dá mọ́ àbí kádàrá mi ò dá mọ́ wèrè ni wọ́n bọ́ ṣe máa ń ṣe nìyẹn àwọn lórí ibú níṣẹ́ ọ̀rẹ́ mi kó má wàá bo mọ́ àbó màá rí wèrè kan tó bá mi sọ. Hey. yẹmi o tún jí láàárọ̀ yìí àwọn tá à ń wé wọ́n ń wé àwọn tó ń múra bíṣẹ́ wọ́n ń múra bíṣẹ́ o jókòó òun rí o òun kàwé wèrè olú bẹ́ẹ̀ di pọfẹ́sọ olóṣèlú ká àwọn yẹn làwọn ò mọ̀ wé kà. kí wàá níwèé tí mò ń kà fún mi sọ. àwọn ayé wa ti bàjẹ́ wọlé fẹ́ gba a1 àwa làwọn a1 ni wọ́n wa káwa máa ṣiṣẹ́ fún wọn kí wọ́n máa jẹun. tó lamán yẹmi ló jírí láàárọ̀ yìí. ọ̀rẹ́ mi bá mi bèrè lọ́wọ́ ẹ̀. ó ọ̀rẹ́ mi náà mọ̀ pé èèyàn lè máa fi fẹ́ẹ̀ ti jẹ̀wé báyìí ó tún lóun fẹ́ jẹun inú tó fẹ́ jẹ méjèèjì sí dá. Oh, ọ̀rẹ́ mi eh. jẹ̀wé ló ń tiẹ̀. ẹyin oh, eh, boys ẹ fi bọ̀bọ̀ ìròyìn bí mo lù bá yín èyí jẹ́ lórúkọ ẹ̀ àbí ó ní òkè jẹ méjìlá bá àlàkè àbí ògbọ́rọ̀ ẹ̀ rí nígbà tó sọ lẹ́ẹ̀kan ó ló fi ìfẹ́ tó fi jẹ ìròyìn téèyàn bá fi ìfẹ́ títò fi jẹ ìwé sínú sọ fún mi níbo ló ti fẹ́ ní space láti fi jẹun sí o lè rí ìsìn so kò ní láti hustle hmm, ẹ̀yin boys ẹ̀yin kà máa lọ sí gbòòrò. ó dà ó dà fẹ́rẹ̀ ṣe máa ń lọ bẹ́ẹ̀ bá nítorí pé fẹ́ lọ hustle kẹ́ni máa ka ìfẹ́ táwọn ni à ẹ máa lọ ṣòṣì kiri àti bá iṣẹ́ bà kẹ́ máa máa tọrọ owó lọ́wọ́ mi. Ah, ọmọ ọba yà ti pẹ́ gan-an. Rahim. wọ́n á ti gbéṣẹ́ gorí wa gan-an. Rahim. Rahim. Rahim. Rahim laptop mi dà mo ní laptop mi dà laptop mi dà ẹ̀yin òfin ṣe ìṣẹ́ra rà báyìí ẹ fi ṣe laptop fún mi àbí mi ìwọ ká mo gbé fún ìwọ ká mo gbé fún ìwọ ká mo gbé fún torí mi ò dojú ẹ̀ mọ́ ẹ ọmọ òṣìwà látọ̀bílà ẹni fẹ́ ṣe sùúrù ẹjọ kínú kínú kínú mú ní ayé yìí báyìí kí ni òmù ní ayé tẹsán ayé di paracetamol tẹ n para ìwọ panadol ṣé bí lọ́jọ́ kìíní àná tẹ gbé sísẹmù yìí dé ó lóun black moon mo pè yín lóko mo ṣàlàyé fún yín ni ó ní àwọn ọkọ i seven wọ́n ti ní pàtì yín wọgbọ wọ́n máa ní pàtì ẹwọ gbọ pánẹ́ẹ̀lì yìí dẹ̀ ti kú pánẹ́ẹ̀lì ẹ máa kú gbogbo àwọn ọkọ tó lè ṣe àǹfààní para sára pánẹ́ẹ̀lì gbúdọ̀ jí ni. mo jí jí jí jí kò jí. fún lábẹ́rẹ́. abẹ́rẹ́ kan ò rán mọ́. kí ni. wọ́n ti di blackout. wọ́n ti kí ni. àní wọ́n ti di blackout yìí lọ́wọ́. ọ̀rẹ́ mi máa jẹ́ ọmọ òṣèwọ́n àfipá ọmọ lámì bò wọ́n ti kí ni. ọwọ́ jáde wọ́n mọ̀ pọ̀ kì í tirú ẹ̀ ó jí kí ni ẹ má má dá mi o ẹ má má dá mi ẹ mọ iye tó kún mi tó wà lórí ẹ̀ tó lọ́ọ́ jí tó lọ́ọ́ jí kí ni ó mọ iye tó kún mi tó wà lórí ẹ̀ tó lọ́ọ́ jí. ẹnu sọ́mi ò fẹ́ sọ̀rọ̀ lásán ṣe rí lápò tó yẹ tí mo yọ ọ̀la àpò ìlara irọ́ lẹ pa ẹni tó lọ jí laptop. mo ò jí mo ṣe mistake mo máa ṣe mistake yẹn kò ní mú àlè. ọjọ́ ẹlẹ́ aṣọ aṣọ náà wúlọ́ fi jọ ẹlẹ́nu kékeré ni. madam ẹ máa ẹ máa ẹ máa wọ ní ìwúyọ̀ la nínú èyí àwọn ẹ̀rọ ẹ̀jẹ̀ o gbọ́dọ̀ rí ni o ẹ tún lọ gbé wá ni o bẹ́ẹ̀ ah, ah. bá gbé wá gbàdúrà gbàdúrà gbé wá gbàdúrà ń pè é wọ́n sọ pé pé mi ò gbádùn ajá ìlẹ́nu ọmọ òṣèlú. lórí ẹlẹ́ẹ̀ṣẹ̀ sọ́ra ẹ̀yin kọ́ mọ̀ ń bá wúlò ẹ̀yin kọ́ mọ̀ ń bá wúlò ẹ̀yin kọ́ mọ̀ ń bá wúlò àlẹ́yìn kọ́ àlẹ́yìn kọ́ mọ̀ ń bá wí ẹ̀yin kọ́ mọ̀ ń bá wí. bẹ́ẹ̀ ni ẹ̀ sọ̀rọ̀ kí ni pọ́blẹ́mù ẹ̀ kí ni problem yẹn sísè tó mọ̀ pé òun ò lè ṣe é kù gbà mọ́. ó lè ó lè ó gba sísè lọ òun àyẹn pé bá sọ̀tún fún aládùúgbò àbí kò ògbẹ́nu sọ̀hún. ó ó lè ìgbà tó kọ́ṣẹ́ ó kọ́ṣẹ́ pé ọmọ ìgbàlá fún ògbẹ́nu sọ̀hún. wọ́n fi ṣe é nì. ṣé wọ́n sanra àdúgbò ògbó náà? kí wọ́n sọ̀rọ̀ ògbó ló ń rán ìyá ìtumọ̀ ìgbé ìlàkọ̀ọ̀kọ̀ àpò ẹ̀ fún ọdún wa lẹ́yìn. mo sọ fẹ́ tó ló lẹ́yìn sọ fún ọdún àwọn five hundred naira wa ṣe embarrassment ìwọ ti ìwà ìwọ èyí wà nígboro nígboro ládùúgbò yìí kí ló tó máa ń ṣe báyìí náà jésù tó fẹ́ jí tó fẹ́ jí tó fẹ́ jí òkú ọjọ́ mẹ́ta jésù tó jókòó ọjọ́ mẹ́ta gan-an ó ní nǹkan tójú ẹ̀ rí ambos mọ́sílátọ̀ táyé ti tí ò tí ò sí nǹkan kan tá a lè ṣe sí mọ́ òyìnbó kan tó ṣe kò lè rí kò lè rí nǹkan kan ṣe sí mọ́ àkóso ọ̀nì ìwọ ni wọ́n sọ fún màá jí. ọ̀gá rubbish ni jàre rubbish ni kò tó ṣe forget sort am sort am rubbish ló yẹ ká lè ti fi ṣẹ́ǹsì àwọn sọ́mà ti pè mí. boys ẹ máa kú fàájì wọlé wá ń rí ṣe ń tà báyìí. ààrẹ ti rẹ ẹ yá oorun ẹ yá àríwó oúnjẹ à ń yá oorun. ìyẹn náà dá mi ì rí ràmà láàrin yìí. ó lọ́jà rẹ. àwa rí tiẹ̀ ṣe o. àwọn ẹ̀kọ́ àti ẹ̀kọ́ ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ àti ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́. Man? Tina! Tina! <laughs> Tina, how are you? Fine. You're looking so good. Good to see you again. Ọjọ́ mẹ́ta. Kí ló ń ṣe mí báyìí? Ṣé bí mo ti ṣiṣẹ́ ni? Of course, nígbà wà á ṣe rẹ̀ ni mo ti máa lè pè é. Ẹ Tina, mi tẹ̀rẹ̀ wa, Yemi Mane, àjọ rẹ̀ program mi last week. And of course, to mo báyọ̀ náà. Yemi, meet Tina, Tina Adéyàwó bàbá àwọn eléyìí ló lànà sórí òkú. bàbá tí ọlọ́run títí wọn lọ́rọ̀ kò sí dọ́là àwọn dé. ọwọ́ ẹ yé wọ. ẹyin boys gbé ṣẹ́rí yé mi táwọn owó rẹ̀ àlejò ńlá èèyàn ńlá ni èèyàn yìí a ti wà sí pé wọ́n lè máa lè mọ̀ ṣe ọ̀rẹ́ wa you understand. Um, Tina name it kí ló fẹ́ jẹ́ kí ló fẹ́ mú sọ fún mi rà mí kan. bó ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé kó pọ̀ dànù nira wọ́n tí ò lè jẹ́ anyway for now i'm okay bye bye. ilé wa lè ṣe wàá for the first time wàá mú nǹkan. ẹni ibo lè fi rahim sí. ọ̀rọ̀ yìí mo lọ gẹ́ẹ̀tì nǹkan ọ̀rọ̀ níbi ẹ̀dẹ̀. tina àbíjọ má bínú ṣé o ṣì máa mú akọ wọn. yes of course mo ṣe mú náà bọ̀dún pọ̀ jẹ́ pé èmi ò lè mọ alcohol nínú hot weather yìí. nǹkan tó ń jẹ́ láti sọ ni pé òun ti mọ̀ pé ghetto là ń gbé tóró ti mọ̀ páàlì nínú àdúgbò tó gbóná làwọn wà. wọ́n ṣe jà wá náà. ẹgbẹ́ ìdájọ́ ìfọ̀nì àgbẹ̀ àdúgbò àdúgbò. actually èmi ò mean ẹ bẹ́ẹ̀ i'm just trying to say the weather is hot and i wouldn't mind taking juice. at the same time ó ti change náà torí abẹ́ máa ń dà sórí ní òrùn tẹ́lẹ̀ náà ni. a lọ mú un àwọn òmìnir mùtínà. mùtínà ni. mùtínà àwọn eléyìí. ọmú. àwọn eléyìí. Eh, ee ọmọ bọ́ọ̀ ìbá ọmú lọ. ẹ lóore jọ torí tọlọ́run tó bá ti ń bọ̀ ẹ̀yìn bá mi ra juice bọ̀ a ní àlejò ńlá kan ní ilé. mi ní mi ní dárúkọ ẹ fún yàtọ̀ tó bá wọnú ilé you understand bá mi ra juice bọ̀. ìjọ olúwa dàbà èmi èmi ò wá lè mọ o pẹ̀lú embarrassment tí chief fún mi the last time ah mo sorry. ṣé bá ti sọ̀rọ̀ yìí kó ń ṣojoojúmọ́ ló máa ń wà lè tí wọ́n bá fẹ́ wá ìwọ ṣáà ti pè mí. ẹ̀ẹ́n torí mi ìfẹ́ wàhálà o. owó mi ni ọ. tina tina tina tina ẹ jẹ́ ká ẹ̀ tẹ̀ tí mo. tina. Sina, Sina, Kini, Kini, what is it? Where, wait, finish it. Kí ló dé? Don't worry, I'll tell you guys. Tina, what is it now? Sina, who ṣú ògùn wa okay. Sina, mo wa alright, fún mi sílẹ̀ later. Ah, ah. Aláàánú yín ló know bínú yẹn tẹ̀lé Sina. Dákẹ́ látara ṣàrọ̀ rẹ́rìn, ẹ má ṣàwádọ̀ rẹ́rìn. Akílódé náà. Chief. she hmm? bet ti sọ fún mi anything to bá fẹ́? ẹ ṣe fún mi. ṣé anything wà tí o sọ fún mi tí mi ṣe fún ẹ láti jọ. well mo mọ̀ pé gbogbo nǹkan tí bá béèrè lọ́wọ́ yín lè máa ń ṣe fún mi eh. but ṣé mo lè béèrè nǹkan kan lọ́wọ́ yín. Mm-hmm. bí mo ṣe máa ń bá yín ní guest house yóò tẹ́ mi lọ́rùn mọ́ I am not satisfied with it. When will you start coming to my house? ṣe mú ẹsìn máa wọn sọ́dọ̀ ẹ lẹ́ǹkan kan mi ì ṣóre téèyàn bá wá jù àwọn ojú tí ó yẹ kó ríyan àríyàn mi ì lè fẹ́ ká etí mi fẹ́ kó ẹ sí wàhálà ni ẹ fẹ́ kó mi sí wàhálà. Hmm. I want to start seeing you more often. mi ò lè mo ṣàlè wà lálẹ́. anytime chief ṣe promise. <laughs> so yíyan wá ní problem. one other thing. Okay. èmi feel pé bóyá tá a bá get like um, a two three bedroom flat for them and get it furnished. The fee no for penny. Mm-hmm. Is that all? Yes. I consider. Thank you, Chief. Feel free, just sit down. Ẹ ṣáà jọ̀tọ̀. Sorry, sorry. Ẹ Bọ̀dínà, màá change eh, ilé ẹ ni àbí kí tún ni Because I don't understand. Um, ibi by you, dáa ah, Well, ibi by that, but èmi prefer the other side eh, torí environment ẹ. Eh. Oh well, uh, Sherry, this place is also not bad, but èmi ọ̀rẹ́ ò Jamie, mi lójú torí pé mímọ̀ pọ̀ ọmọ alára ni ọmọ alára dẹ̀ rí kò ní ṣaláì máa dára so. ó tiẹ̀ dáa tó mọ̀ pọ̀ ọmọ alára ni mi. o cherry bunch of keys tó wà lọ́wọ́ mi yìí it belongs to my own friends and this apartment belongs to my friends tó jẹ́ yìí. <laughs> ẹyin kò má sọmọ ẹ má sọmọ ilé ṣe náà. you darling ah, ọmọ ṣe ilé ṣe náà. i'm sorry i'm i'm so excited. oh ah. please let's get something straight. Tina please can you just explain better to us as in tell us you are joking. <laughs> of course it's real. It don't mean sí mi You really, but when pé nǹkan tí real, rí ó rí mẹ́. àṣé ìṣòro ayé wa april fool. Oh, my God! This is the biggest surprise of my life. anyway, ilé ìkéré. Kerry. dẹ̀ ni mi lórí tá a máa jọ ṣe fúnra wa. Tina Tina wait wait wait don't don't don't tell me Mr. Gano use G-Wagon. Oh my God! Oh my God! Any soon, any soon, any soon. Yeah, yeah, wò ó. Kò dẹ̀ wá ń ṣe ọlá ìmì náà ọlá ọlọ́run ni kò dẹ̀ ṣe ẹ̀yin chief náà fún ara ẹ̀. ọlọ́run ni wá nípa ṣí. àmì chief ò ní kú chief àmàdówó chief ò ní kú. Ah, gbogbo inú ẹ̀ tí wọ́n á jọ lámì torí mi ah. àti ẹ̀ láti close jùmọ̀ àwọn ọ̀ṣẹ́. ẹ ti rí tálíkà tálíkà tálíkà. oh my god wait. wàá fẹ́ràn wàá fọ. ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn olúwa ti ṣe. Èdùmàrè sọ̀rọ̀ wa dayọ̀ olówó orí mi o Èdùmàrè jẹ́ alẹ́ wí lè ṣe àdílé rírà tí. tí wọ́n bá ń gbàdúrà kí ló ṣe ojú nǹkan ẹ̀rọ ṣé kò sí wọ́ rẹ̀ ní ìrìnàjò kí ló dé ọmọ ẹ̀ ní ọláyọ̀ kí ló ṣe kò ń ṣe pé nǹkan kan ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ máa resume next week owó school mi ò tí ì rí débi tí mo fẹ́ rówó hostel wọ́n fẹ́ ra àwìn amara provisions ni mi ì rówó gbogbo bí tí mo mọ̀ pé mo lè wá owó lọ ni mo ti gbìyànjú ẹ̀ mi ò rí pé wo ṣe làwọn yòókù ń tẹ́wọ́ pẹ̀ ló ń tẹ́wọ́ pẹ̀ n bá wò pé wọ́n kúkú ṣàlálà ṣeré mi ni mo ṣe ní bóyá kí n wá bá ẹ kó gbà mí bójú ṣe máa ń gbà mí. èmi la máa ń sọ̀rọ̀ báyìí sórí tábánikà wo lọ wo bọ̀ tó bá lé ní hundred thousand kò lè tó one fifty. ìlú ni. ẹ bóyá bóyá kakoko sọ pé one fifty. Hmm, má ṣe o ṣóyí one fifty thousand naira tó bèrè yẹn ó dàbí one fifty million naira níwájú mi. wo ọjà ọ̀tá bísíǹsì ò lọ bí ti tẹ́lẹ̀ àwọn ọ̀ràn dẹ̀ jẹ́ mi lówó rẹpẹtẹ ọkọ mi tẹ́lẹ̀ máa ń fún mi lówó mi ò rójú ẹ̀ lẹ́mọ̀ọ́ ọmọlọ́lá kò sówó. ò ní lè ṣe yẹn fún mi àbá ẹni wájú ni ọlọ́run ní sọ́ẹ́dì rẹ̀ yẹn níwò tí mo mọ̀ lánàá kó tó tó ẹni one fifty thousand naira àìgbó burúkú lẹ́nu àbọ̀ rẹ̀ ó kéré nínú nǹkan tọ́lọ́run bá ṣe fún ẹ wọ́ rẹ̀ aṣọ òbúra ló jẹ́ fún mi ṣó wá yẹ kí n ní ẹ kó tún máa mú mi ni má ṣe yẹn fún mi jọ ṣàánú mi. ọmọlọ́lá mi ò lówó ṣùgbọ́n nígbà tí máa ń fún ẹ lówó nígbà tí mi mọ̀. owó ṣe rí mi <laughs> ah. ìyàwó lè. What do you demand? gbọ́ tí mo gbọ́ tó tó tó. wọ́n lè pa. wà á ẹjọ́ gbà ní ìjà. Mo kó apara jẹ́ rẹ̀. Ọ̀tọ̀ ẹ̀. Ọ̀gá ẹ̀ ṣé dandan ni kẹ́ pariwo ni? ṣùgbọ́n lẹ fi ń play game ewu ni kẹ́ máa tutù kẹ́ máa pariwo street talk. àlàyé àgbẹ̀ wa bíbá yóò ṣe library òun ti yẹ. mi nílò pò wá ok so torí pé ẹ̀yin fẹ́ play game kí mo yàrá rà bí wo ló important jù ní méjèèjì. jọ̀wọ́ ò ní wọ́n yàrá lọ kí n wọ yàrá lọ fún yín torí pé ẹ̀yin lè wọ yàrá lọ kẹ́ni máa play game. kò tó wẹ̀ ló ń ṣe o kò fún ara náà ń ṣe o. ẹ̀kẹ́ máa kàwé tí mo kí n bá yàrá disturb ẹ̀ náà. ṣé bí owó lẹ fi ń play game ṣé lẹ fi ń play game ni ẹ̀ dẹ̀ má disturb òun náà kó kà nǹkan tó ń kà. ẹ̀ àwọn àrùn pẹ́sẹ̀ la fi ń play ẹ̀ mo má bínú jàre ẹ̀yin guys mo fẹ́ àwọn kan supermarket mi ò ní lọ. okay later now. ọlọ́run ṣe é àríyá. ṣé wàá rí bí ẹ pa àbó tí lu ọgá wọ yàrá lọ lọ́wọ́ kàwé fẹsọ̀ wọlé tó yin ká kó tó wú ẹ ló ń ṣe ilé tó wà láàánú ń ṣe. <laughs> olójú kòkòrò ni ẹ kó o ṣe wọ yàrá lọ. fún yín ẹ tún bọ́ọ̀lù mi sínú mọ́tò ẹ fi àjẹ mi bí. shut up. èmi ò mọ nǹkan tí mo ṣe. shut it you blab too much. boss. chief àǹtí ṣé wọ́n sọ fún pé chief ní kí n wá ẹ máa pè mí mi ní dáhùn. o lè má dáhùn sọ pé wọ́n ti di bàbá. けど、 ṣẹlẹ̀ I was actually talking to my girlfriend last night Girlfriend ló fẹ́ mi ni mò ń bá chat mi wo bó ṣe di nǹkan tó wà lọ́wọ́ yìí chief. ẹlẹ́ṣẹ̀ kan. Ah. chief ẹ jọ. hey having said that mo wá ti rí i pé ọ̀rọ̀ àpáàdì ó máa preferable for junior by the time i'm done with you. chief ẹ jọ mímọ gbogbo ń pa ẹ sáà ìjọ sami mo kókó pa á. Ah! àǹtí look at me look at me tó ń bọ̀. Hey guys, brother. Àwọn oníbo ni ìwé mọ̀ Rafaela. Ó tọ́ mà ní. Ṣojú kẹ́yọ̀ kan ra nǹkan ní supermarket lọ ni. Àbí ẹ̀rù pé táàmù ti lọ. Ṣọgbọ́n àbáyé ti ti to àwọn ìrìn pálapàla tó máa ń rìn tí máa ń kí ọ jáde látara kókó kan lọ bíi pé òun jábẹ́rẹ́ tí olókùn ń di. ẹ̀yin guys ẹ̀yin ẹ̀ẹ́dẹ̀ farabalẹ̀ ṣó yẹ kí n máa stress àárín lórí Rahman ni ṣó Rahman jájèjì yín ni ó yẹ kí ẹ mọ̀ pé tó bá ti rí ẹjọ́ ó máa jókòó pa síbẹ̀ ni so ó possible kẹ́ pé ó ti wà ní street kó máa bọ àwọn pípù tó máa bá rojọ́ mẹ́ẹ̀ kó tó máa bá àwọn rojọ́. Hmm, so o conclude sí pé ó ń rojọ́ ń ta ni. kò ṣe pé mo jàrá ti sọ ó ń rojọ́ ni. ẹ eh, ok kí wàá lè ní ṣe báyìí. àwọn kan wà ní wọn lọ ẹyìn rẹ àti mo rí yín tí mo dẹ̀rù náà láàkè máa ń kiri wá wò yín sálẹ̀. ṣé mo rò mú lókè yẹn ni. wọ́n ti mú náà dènà. ẹ ẹ òwe sì lè ṣiṣẹ́ jàre jẹ́ nípa ìjọba fẹ́ ṣe. ìyá tó ti ṣẹ́kù lánàá. tẹ bá sínú mi ẹ̀ tán ẹ má tẹ bá sínú mi ẹ̀ tán ẹ pè mí o ẹ pè mí o báyọ̀ pè mí o. tí wọ́n bá ń gbàdúrà pé ká má ṣe tẹ́ lọ́wọ́ ẹni tó fẹ́ràn ẹni

ta ló tún lè jẹ́ jù. ilé ńlá tí ń bọ̀ sí abẹ́lé jọ ọdún ẹni rahman wà ní abúdágbé ibi tún lọ. wá sọ́dọ̀ mi ò mi ò lè rí tèrè òṣì lọ. mo ti ń pín fóònù láti alánà kò píkọ̀ tí òun ṣe wá sílé bí ọmọ máa rí lè nà kí lè sọ kò yé mi. ìṣòro yìí ti fóònù láti sọ fóònù ọ̀kẹ́rin wà láwọn bàbá bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn. Yeah, situation tọrọ èdè wa yẹn sẹ it is far far beyond us mi ò bá suggest pé kẹ́ jẹ́ ká lọ sí police station ká lọ make report. ó yà ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ waste time. Rohim. kí ló dé mo là pé pa ó débi ò bá mi ni. Rohim jọ nítorí tọ́lọ́wọ́n bá mo fi bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè lọ́wọ́ èmi ò fẹ́ kó parọ́ fún mi rárá kí ni àṣírí tó wà láàrin wa àti Rahman tí ò jẹ́ kémi àti bọ́bọ́ ìmọ̀. àṣírí báwo báyọ̀ kí ló ń sọ ṣé àṣírí kankan lè wà láàrin mi àti Rahman kẹ́yìn máa mọ̀ sí ni ṣáṣẹjọ́ ń ṣọ̀rẹ́ ni. What are you talking about? Okay. Sure, a man at it in a fair one. What's this guy saying? Kílẹ̀ tó ṣe máa máa ro irú nǹkan bẹ́yẹn. Ṣé kò yẹ kí wọ́n mọ̀ pé tí kan lára wa tó bá máa fẹ́ Tina ìyẹn á ti ṣẹlẹ̀ Tina ti di Of course, Bayo, òótọ́ ni Rahim sọ náà. Ṣé orí lóòótọ́ àwa àti Tina lè jọ jẹ́ ẹgbẹ́? Bọ̀yá aláyàwá and Báyọ̀ sórí fún ẹ láti lè béèrè irú question báyìí definitely o máa ní nǹkan kan tó ti gbọ́ àbí tó ti rí kí ni nǹkan tó gangan tó prompt ẹ tó fi béèrè question tell us. thank you my brother ọlọ́run á dá ẹ sí. àmín. sori mo Mu fóònù Rahman mo wo gbogbo chat e. mo gbogbo miss calls mo wo gbogbo last calls everything bóyá àárí clear ibi tá a máa rí sí láti lè fi rí i láti wá ẹ̀wọ̀n kan tí mo rí o. Báyọ̀ tí mo bá ronú dáadáa nǹkan tó ń sọ ni pé there could be a connection between this chat and the sudden disappearance of Rahman. What is it. You get the point. It's quite possible. ó dà pé ẹ̀ mọ̀ bí mo ti ronú lọ Báyọ̀ fún mi fóònù ẹ̀ kí n pè tí náà. irú foolish question òṣìwò ló ń béèrè lọ́wọ́ mi ṣé wọ́n sọ wáyé pé báyìí ni Rahman ń gbé ni. Tina mo mọ̀ pé o mọ ibi tí Rahman wà ìwọ gan nínú ara ẹ ó dẹ̀ mọ̀ pé o mọ ibi tí Rahman wà so don't play pranks with me and I'm not ready for this your hide and seek game where is your man. <laughs> oh you're going funny ṣé ìbá ìjọba tí Rahman máa wá ń camp sí ni your brother is not here mi ò mọ ibi tó wà. Oh, guys guys please calm down calm down now. Um, jọ̀dọ̀rọ̀ ọlọ́run kí ló lè explain fún mi lórí chat wa àti Ramani. chat wo. okay fine. kó tó máa explain jẹ́ kí mi sọ fún ẹ because ó dà pé o ò mọ level tí ọ̀rọ̀ yìí ti lọ a ti lọ report fáwọn ọlọ́pàá a dẹ̀ ti fi chat yìí hàn wọ́n and you know what that means tí wọ́n àti chief bá rò wípé ẹ fẹ́ fún wa ní fìlà tẹ́ fi gba òdìdí onírọ̀ wa kò lè work. police report bíi ti báwo kí la gbé kí la jù. ọ̀dà <sighs> ẹ calm down Oda dá mo mọ ibi tí oh, babe You ni raman chief look kidnap raman. Uh, uh, um, calm down babe jọ do tó lọ kí ni raman ra no lọ́wọ́ chief kí ló chief The chief she máa kidnap raman kí ló ra anyway chief rí chat èmi àti rahman wọ́n dẹ̀ believe pé bẹ́ẹ̀ èmi àti rahman à ń fẹ́ra wa. now calm down tina please tell us tell us what we don't understand ṣé wàá ti rahman fẹ́ra yẹn. even you. ó fọ́ ni èmi àti rahman à fẹ́ra wa o mi ì dẹ̀ tó mu yó lálẹ́ ọjọ́ yẹn. <laughs> oh this is interesting love you as well. Rahman. <sighs> Kisses. <sighs> mo ṣọ̀pọ̀ mọ̀ ẹ̀ tí yó kò mọ ẹni tó ń bá sọ̀rọ̀ ṣá. I play along náà ni. sure I love you too, my man. <gasps> As we speak at the moment, he's undergoing serious torture. If I ain't going safe. Jẹ̀díyọlá ti dá Gòbè sílẹ̀. Ah. ṣégbó ló ṣàlọ́wọ́ òkú bàbá ẹni tí ó bọ̀. ìgbésẹ̀ ìgbésẹ̀ okay. Oh yeah. Um, Dad, hmm? mo fẹ́ bèrè nǹkan kan all right ló ti ń ṣe òṣèlú yẹn. Ah, irú ìbéèrè wo nìyẹn ṣé mo gbé àpótí ìbò ni àbí báwo. o ò dẹ̀ kí n ṣọ̀rẹ́ wọn. irú pálapàla ohun bíi láàárọ̀ lọ́rẹ́ àwọn òun. ẹyin má bínú gbogbo nǹkan tí mò ń béèrè lálẹ́ àná ó ti sùn mo wá ní nọ́mbà ọ̀gùn dàpọ̀ mo wá mú fóònù ẹ̀ pé kí n lè mọ nọ́mbà ń bẹ which I did bọ́bí tí mo ti ń mú nọ́mbà yẹn ọwọ́ mi kan mistakenly ó kọ tẹ mẹ́sẹ̀gì ẹni bí mo ṣe rí text message kan tó ní i miss you mo rò pé kò sí big deal anybody lè miss anybody next one ti máa rí mo rí i love you mo rò pé ṣe normal bóyí tí mo wá rí tó ṣe kẹta yẹn ló já mi láyà jù ó ní he has been kidnapped èmi mi ṣe gbìn. Biliki. Really? ọkùnrin ṣe gbì lórí he has been kidnapped lórí fóònù tèmi ẹlẹ́tẹ̀ ni ẹ. ó lè máa tẹ mo ti sọ fún ẹ o kí ọkẹ́ mi máa ń sọ fún ẹ wà á dẹ̀ tẹ seriously mo sùn jẹ́jẹ́ ara mi mo fi fóònù mi síbi tó yẹ kó wà ìwọ sọ pé owó ẹ wá ṣe ìṣìnà ọ̀dẹ àwọn wá nọ́mbà àdínkù lórí fóònù tèmi àbí dàpọ̀ kí ni gbogbo yẹn kò rí bẹ́ẹ̀ báwo ṣé o ti wá fi fóònù mi sí dẹ́mù gbogbo tí ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló kàn ń ṣubú rẹ̀ nínú àwọn fódà tí kàn ń ṣí ni ó ṣí fọ́tò fódà kó owó nǹkan tó wà bẹ́ẹ̀ náà. wọ́n sọ owó ẹ̀ tí mo jẹ́ lọ mo jẹ́ lọ kìlọ̀ fọ́wọ́ ẹ̀ wọ́n máa lọ gé ìka ẹ̀ lóru. wọ́n jí fóun mi lóru. wà á tẹ́gàn ni o mo lè sọ fún ẹ o. àwọn ẹnu mi kò máa sọ mí lẹ́rù ẹ̀ náà you just need to help us talk to chief. Mm, sori tina uh, jọ bó ṣe sọ lóòótọ́ sori èmi personally mo believe pé kò sí nǹkan tó lè gbà tí lọ́wọ́ chief ah, ṣé ìwọ tó bá chief sọ̀rọ̀ tó fi ṣàdúró nǹkan tó ṣe fún wa yẹn then this one is very simple you just call chief ṣàlàyé fún wọn pé ah, bọ̀bọ̀ yìí èmi àti ẹ̀ á fẹ́ra wa then ó bá tán ó simple now please. ẹni sùúrù ó dàbẹ̀ ni pé ẹ̀ gẹ́ ẹ̀tẹ̀ rárá ẹ̀ gẹ́ ẹ̀tẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ I've tried my possible best to do what I can do and it's not working. àbí wèrè lọmọdé yìí àbí tina ti ń ya wèrè ni ṣé nǹkan tá a sọ yìí kò ní mínísẹ̀ èèyàn là ń sọ̀rọ̀ ń pa yìí náà ó sọ pé wọ́n ti bá chief sọ̀rọ̀ ìwọ́n ti ṣe kí ni kò sí chief chief ò gbọ́ nǹkan wọn ò sí ẹlẹ́nu tíìfù ò yá wèrè tíìfù máa gbọ́ tó bá gbé fún wọn ní tútù tó o bá gbà gbé fún wọn ní gbígbó. wọ́n fẹ́ sọ̀rọ̀ ṣe ìwé ọ̀dẹ̀ mẹ́ kí ló ń ṣe tó gbọ́kọ̀ sọ̀rọ̀ adé pé kó wá kọrin fún ẹ. are you insane èmi ló ń bá wípé tó dọ̀ sọ̀rọ̀ dẹ̀ mo ń wẹ̀ wú jẹ́ ṣé yóò fi sọ fún ẹ. má tún bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ ah èmi ni mo rán láti yọ ni. hey don't even interfere don't even dare tina me. ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò kí sọ̀rọ̀ ariwo náà wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí la fi ń pa àwọn kòrò pẹ̀lẹ́ ọ̀rọ̀ yìí nǹkan tá a kò máa jókòó tá a kò máa ṣẹ́jà mi kẹ́kẹ́ kò sọ̀rọ̀ ariwo please guys just calm down calm down jọ. irú àìjẹ́ àbàǹtàbàǹtà tó tó yìí ó wà lórí yín ẹ̀dẹ̀ dákẹ́ ẹ wá tẹ́kùn fún lọ́mọ máa jìyà ń bẹ̀ yẹn for nothing. <sighs> anyway ó bà ní kò tí ì bàjẹ́ a máa nǹkan ṣe sí i'm sure of that ẹ ń bọ̀ ẹ jókòó dé mi ẹ jẹ́ kí n lọ fẹ́ ṣìnà àjọmọ́ débi kan. ó ti máa ẹ ṣe máa ẹ ṣe máa. ṣé kò lè wá sí lábà mi. tí ẹ ṣe fara balẹ̀ wá sí lọ́wọ́ ẹbí tí báwo ṣé gbogbo ọ̀rọ̀ lèèyàn sọ nínú ilé yìí ọ̀rọ̀ tó bá ti gba ìta ìlú kí n sọ nílé àti kò gírí létí. Ah, àwọn wo lélẹ̀ ṣé o ti ní bodyguard ni. bodyguard bíi ti báwo kí làwọn ènìyàn fẹ́ gáàdì lára wa náà wò. má jà fọ̀rọ̀ lè sọ̀rọ̀ ìṣòro ẹyọ kan ṣo tó o ní tàdé tí ń wá solution sí láti jọ solution ẹ̀ ló dé báyìí ẹ̀yin ọmọ ẹ̀ ṣàlàyé. ẹ ra ma ṣe rí mọ́mì mi ò lérò pé ẹ mọ̀ pé chief ọkọ yín wọ́n ti kidnap ọ̀rẹ́ wa Rahman nítorí pé wọ́n lérò pé bóyá ó ń fẹ́ girlfriend àwọn Tina èmi àti àwọn ọ̀rẹ́ mi a ti try best wa láti explain fún chief but wọ́n rò pé irọ́ là ń pa bí a dẹ̀ ṣe mọ̀ wípé chief wọ́n láìkì Tina gan a dẹ̀ tún mọ̀ bákan náà pé this same Tina òun nìkan ni òkè ìṣòro tẹ́ ní mà ṣe rí Tina yẹn ọ̀rẹ́ wa as an ọ̀rẹ́ wa tímọ́tímọ́ a mọ̀ dáadáa a mọ̀ bó ṣe ń rìn a mọ̀. gbogbo ẹjọ́ tó ń rú yóò ti pọ̀ jù go straight to the point. sherry ma nǹkan tá a ní lọ́wọ́ yín gangan is cash tí ẹ bá ti make owó available fún àwa èmi àtàwọn ọ̀rẹ́ mi. èmi àtàwọn ọ̀rẹ́ mi a máa bá ṣe máa organize àwọn boys tó máa lè kidnap Tina ọmọ wa threatening ẹ pé tí kò bá fọkọ yín lẹ ọmọ apá ṣẹdẹbi Tina tí à ń sọ yìí ṣẹ́rìmà ó máa ń bẹ̀rù gan. ọmọlọlá ó hmm? dẹ̀ ṣọ́ pé nǹkan tó ń sọ yìí máa work. mọ́nà ẹ jẹ́ ká gbà bó ti work torí tínà tẹ́yìn wò yẹn àwọn tó bí tínà gangan wọn ò mọ tínà táwa torí pé ọ̀rẹ́ àti gba ìwé wa ni ẹrù lásán òun lọ́lọ́run tínà moreover àwa tẹ́ ń wo yìí náà àwa lolùbádámọ̀ràn ẹ̀ àwa náà ló máa fọ̀rọ̀ yìí lọ àwa dẹ̀ jẹ́ kó yẹ pé ikú tó bá yẹ kó pààyàn tó bá ṣíyàn ní fìlà èèyàn máa ń fẹsẹ̀ fẹ́ ni mo dẹ̀ jẹ́rìí tí nàá tèmi ní eré ni á fẹsẹ̀ fẹ́ ni á sádà. wọ́n má wọrí ìtì ẹ̀ ọ̀rẹ́ mi sórí gbogbo àlàyé tó wà lẹ́yìn pátá ìsọ̀rọ̀ owó ni owó yìí náà ni tó bá ti lè make owó owó tó tówó ni o mọ̀ pé ọ̀rọ̀ yìí ó ní ṣe pẹ̀lú wàhálà tó pọ̀ gidi owó tó tówó gidi tó bá ti lè make ẹwà available fún mi kémi sort out ó ti tán. owó ọmọlọlá owó ò kì ṣe problem tèmi ó dẹ̀ mọ̀ àmọ́ wọ́n ṣàṣì fi wá lọ́kàn balẹ̀ pé gbogbo nǹkan tó sọ yìí ó máa work. ọ̀rẹ́ ìwọ má ṣe yọnu tó yẹn bá ti délẹ̀ gbogbo nǹkan ti di ṣíṣe. Davido oya àwọn bàbá olówó kan tá a ní ládùúgbò yìí àmọ́ ẹ mọ̀ pé sometimes èmi kọ́kọ́ máa wò ó pé ah, kémi kọ́kàn tiẹ̀ ní kémi kọ́ máa every morning ah, bọ̀. ìwọ da ìwọ da méjì. bàbá yìí yóò wọ ọtí ṣeré àwọn ará wa rèé o ká má parọ́ fún ara wa. confam. ọ̀gbọ́n gbogbo àwọn olówó lọ́tún àwọn olówó lọ́sìn ló ń pè é mi àti yín mọ̀ pé lápapọ̀ tí kò ah, bá a tó alájọ mọ̀ àmọ̀ kó mọ̀ àmọ̀ yóò ga ṣeré lọ́tẹ̀ ilé ìtàgbé wa the package we bring for you ẹ̀yin kankan in another two weeks ẹ̀yin gangan ni olówó ọ̀fà oṣù ọmọ bàbá olówó ẹ̀yin gangan ni olówó na you go dey control the bar gba ṣe ojú. wọ́n sọ pé ilẹ̀ ń jayé fọ́ọ̀rẹ́ ni. débi dò. ẹ ti gbàgbé àwa ti yín síbí. ẹ má máa tẹ̀lé ẹnu no dey follow my out ẹ má máa tẹ̀lé ẹnu àwọn èèyàn àwọn olùkú làwọn èèyàn ọ̀ oníṣòkúṣọ ni wọ́n bàbá ṣe ti gbàgbé mi òtútù bá gbàgbé orísun ibi náà máa gbé ni àwọn olè gbàgbé orísun tiwa orísun tiwa lélẹ́yìí ok ṣé tá a bá gbàgbé bí báyìí ṣàmà sọ pé àtún fẹ́ wá sábẹ̀ tẹ̀ nípa fẹ́ mú iṣẹ́ wa kò pọ́síbù o kò pọ́síbù o ẹ̀rọ yìí ẹja ńlá kan wà. bàbá ṣe rí ẹja ńlá tó ń sàn ẹ ẹja ńlá yẹn bá àdìgún ó lè tóbi gan. ọlọ́run ṣe rí àti bá yín gba contract kan jáde lọ́dọ̀ màmá aláyé kan ẹ má fọ́ọ̀kì ẹ̀ up because ẹ bá ti fọ́ọ̀kì ẹ̀ up big time ẹ̀yin lè fọ́ọ̀kì ara ẹ̀ up but ẹ bá jẹ́ kó succeed baba, ẹ máa garagan ládùúgbò yìí ẹ máa garagan anywhere. ẹ máa pàṣẹ délẹ̀ ẹ máa yìnbọn pòpòpòpò anybody tẹ́wọ́ lọ. <laughs> Ah. Eh, ẹ̀yin lẹ ní kọ́kọ́rọ́ mi lọ́wọ́ ẹ ti mọ bẹ ṣe ń sílẹ̀ kan <laughs> kí ló ṣẹlẹ̀. Pretty ṣé o mọ̀ pé mi ò mọ̀ ẹ́ rí mm. ìwọ ni ó dẹ̀ rí mi rí ṣé tọrọ mi ni mò ń jẹ́ o lóòótọ́ ni pé tó bá rán yàn níṣẹ́ rú. ìwọ náà rí i pé mo ti ń fi tọmọ jẹ látàárọ̀. <laughs> ṣe favour kan fún mi ni. má ṣe má ṣe. wọ́n gba fóònù mi wọ́n pe chief kó dẹ̀ gbé fóònù fún mi. about following instruction. Our boys are smart. àti jù lọ wọ́n ti gbé tí náà wọ́n two hours láti release àwọn tó wà lọ́wọ́. Some of them are like girls now, ah. are Seriously, They're not smart. One of one, two hours. Mm. Two hours yẹn ti pọ̀ jù. I only need thirty minutes to apprehend them, and that's the truth. Well, whatever you want to do, you do. Just make sure pé ìkọ̀kọ̀ ṣe ti ra ẹyẹ ojú mi lọ.

sure? Send one man. Alpha. We see anybody there. You all over. I'm checking everywhere. Kitchen go. Gbogbo ẹ̀ ni mo ti wò. Let's move, let's move, let's move, let's move. bá ti kú òkè ń tó. Yes. Ọmọ tó kú. Calling number come on, Just one number, and you're a free man. But if not, you're dead mi mú fóònù mi jáde nígbà tí mo kúrò ní as a matter of fact mi mọ ibi tán lè wà báyìí mi mọ ibi tán wà tí bá mọ ibi tán wà máa ti sọ fún yìí. ó dáa pé ẹni tó máa pẹ́ ló ń wá àbí. bravo. màámi. wájà wájà wájà wájà. Um, chef mo fi hàn pé the fastest and easiest way láti lè jẹ́ ká get tina òun ni pé ká release boy tó wà ní custody wa yẹn. really lẹ́yìn náà nǹkan. Um, ṣeré tá a bá ti ṣe yẹn títí náà bá ti dọ́wọ́ tiwa we are comfortable then we can rearrange. bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ó yẹ kójú tiẹ̀ wọ́n kọ́ ló sọ fún mi pé two hours tán fún wa ti pọ̀ jù jọ yẹn pé all i need is thirty days mo apprehend o n náà nìyẹn sẹ́yìn look at that. Uh, no, no, no, no. Whatever you want to do, you do. Just make sure pé nǹkan kan all right? Sir. All right? Yes, boss. I'm sorry, sir. ọlọ́run ti bá wa ṣe ó ti fún wa ní primary solution bá ṣe máa wá utilize ẹ̀ e, máa wá sọ di permanent báyìí òun ló kù. permanent solution ọ̀rẹ́ ò tí ì yé mi. sórí èyí táwọn ọmọ àwọn boys yẹn ń sọ lọ́jọ́ sí apá ara wọn náà sọ sí o nítorí ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí tá bá sọ pé tó bá dẹ́rù bá ó máa sá lọ tí ò bá sá lọ tó bá yí sẹ̀ padà tó di márí òǹkọ́. Hmm ọ̀kẹ́rẹ́ wà gun orí ìrókò. ojú ọdẹ bá dá. <sighs> ọ̀dà kí la máa ṣe báyìí. wo ìwọ má wọrí ìwọ dáadé mi ah, ó ṣàmì ẹni tó o ní. o <laughs> ṣé mo dúpẹ́ ọ̀rẹ́ mi wo gbogbo nǹkan tó ń ṣe ṣe ló ń jẹ́ kí inú mi máa dùn. mo ṣáà ti múnú ẹ dùn báyìí sìn. inú mi ti dùn. olúwa ṣeun ká má wàá gbàgbé bóyá nǹkan tí mo bẹ́ẹ̀ sọ lánàá yẹn bóyá kò gùn kì í sìn kó ló bá mi mú wa. Hmm. ìyẹn ti kọjá èmi ló máa gbà. ah ọ̀rẹ́ kò kọjá tàbá kọ kò yẹn sí èmi ìtàbá fẹ́ yẹn mo á lè sọ yẹn léyìn kí n gbà yẹn náà kí owó yìí ni owó yìí ni. owó yìí ni. àti kò jẹ́ kó ló ṣàlọ́wọ́ òkú bàbá ẹni tí ó kọ́. Right. Um, madam, ẹ jẹ́ kí yẹ̀ sí, ẹ jẹ́ yẹ̀ sí. Tèmi bá ti rí ẹ láàdì, kí n gbọ́ kó ti kú. Báwo ni dàrí láàmú? Ṣé ti o? Ṣé orí bá ṣe ń sọ̀rọ̀ nǹkan lọ́wọ́lọ́wọ́? Ìwọ gan kò ti nígbàgbọ́ pé o ti rí àlàáfíà. Ah, ẹ̀yin ni ẹ gbà kó ti kú. Tọ́jú bá wa yẹjú coma, yeah. Okay. All right. Sala. Yeah. ẹnìbà ẹ jọ ṣe ẹ̀yin àtàbẹ́tẹ̀ yìí ẹ múlẹ̀ ni twenty four seven yìí náà àbẹ́tẹ̀ yìí lẹ́mọ̀ ẹ̀yin ò kí ń jáde ara ni. kí kí kí kí kí kí ló máa ṣe ẹ náà ṣe ṣe o o o o o o mọ̀ wípé ẹ ẹ ẹ ẹ ẹ ẹ tó tó tó tó ń gbé lábẹ́tẹ̀ ló ló ló ló ló ló máa máa máa máa ń jẹun àbẹ́tẹ̀ o mọ̀. ẹni bá confam tán òun ni wáyé tẹ̀ ń jẹ ìyá àbí ok ayé ni wíwọ lẹ jẹku ẹ lè máa já ikú rẹ ẹ ṣàṣẹ. wá wá wá wá wá wá ṣe rẹ. ẹ wo ẹ wo that's by the way Davido ńkọ́ níbo ni Davido wà. ah di di di di di Davido ó ó ó ó ó sáré lọ lọ lọ lọ lọ ra ó oúnjẹ fún ẹ ẹ ẹ tẹgbẹ́ wa kò kò kò. ó ti yé wa. kò ní pẹ́ dé. ó ti yé wa ó wà ok nice one nice one nice one ẹ mọ ṣẹ́ yín ṣẹ́. bo bo bo bo bóyá kí padà wá o. Ah, ẹ wo ẹ wo ẹ wo ọ̀gá ẹ wo padà wá yẹn padà wá yẹn kò lè wọ́ọ̀kù ah, ìgbà tó ti fi ràràmà ńlẹ̀ ká fi ọmọ yìí náà lọ kó wọn máa bá kádàrá ẹ lọ́nà látọjọ́ láti tì mọ́lẹ̀ náà wá. Ah, ah, la la la la la látàárọ̀ a ah, dúró dúró dúró dúró ẹ ẹ ẹ ẹ wa ló ló ló ló ló ti lọ bá a róúnjẹ wa fún wa a fẹ́ fún un yẹtẹ tẹ́lẹ̀. ẹni bá ẹni bá lóòótọ́ ẹ ti dúró de wa látàárọ̀ àmọ́ ṣùgbọ́n àwa náà ti dúró de látàárọ̀ àwa náà de láti dé eh, ṣé tí ẹ̀yin ò bá lè release ọmọ fún wa tí Davido bá ṣáà dé àwọn á release ọmọ fún wa á lè kásẹ̀ gbogbo yẹn la máa lọ. Jésù! ẹ eh! <laughs> eh, eh, wo ẹ bàbá. ẹni bá ní pé ẹ tún lọ ra oúnjẹ fọmọ yẹn ẹyin láti ń dúró látara ẹ máa wò máa ṣe wàhálà yẹn mọ́. tá a bá ti délé ni àwa máa gbé ọ àdé màá máa sọ ọtí gbogbo yẹn. kí ló dé tó ń dúró dè mí. ẹ̀rọ olóṣèlú ni pé àwa ti lọ rí màmá a ti rí máa da àwọn arábìnrin nìkan abọ̀ lọ́dọ̀ yín pé táwa ti dọ́dọ̀ yín o ẹ máa rí ìzọmọ tìbí fún wa á dẹ̀ máa rí ìzọmọ tìbí ti yín dípa ti túnṣẹ́ pín adájọ́ fún tẹ́lẹ̀ ni àmọ́ lọ́wọ́ tí mo wà yìí mo fẹ́ yẹgi fún ni out. iye yẹgi fún ta ni. bàbá igi àdéhùn àwọn ṣe gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ẹ ṣe máa lẹ́yìn fẹ́ yẹgi fún. ọ̀tá Out! Out! Out! Out! Hey boys, ó dàbí pé ẹ̀fọ́ sí nǹkan burúkú tó fẹ́ ṣẹlẹ̀ sí wa báyìí náà tí kò bá yẹ yín jẹ́ kí n ṣe ti yín ṣe rí ẹni tí Ṣàngó bá ṣojú ẹ̀ wọlé ni kò ní báwọn bọ́ba kò so náà ẹ̀yin lẹ pé chief lè sọ fún wípé ti kidnap Tina òun ló ṣokùnfà báyìí fi èmi sílẹ̀ náà ẹ wá imagine wípé nǹkan burúkú ṣẹlẹ̀ sí Tina ní ìbò la fẹ́ wọ̀ bóyá ẹ mọ̀ ṣe rí Yẹmí tó sá lọ yẹn tó bìlí pé òun ti sá tọ́rọ̀ bá ṣẹlẹ̀ tán wọ́n á wú jáde bí iṣu ni. broda broda calm down má ronú yẹn ronú yẹn ronú yẹn o ti ń ro ibi rotina ni o ti ń ro nǹkan burúkú rotina ni má gbàgbé pé tó bá ń ro nǹkan burúkú rotina o ń ro nǹkan burúkú làwa náà ni àwa rò lọ bẹ́ẹ̀ ara nǹkan burúkú ò ní ṣe ah! ẹ̀yin boys ẹ calm down ẹ jẹ́ ká ṣe sùúrù pẹ̀lú ara wa ṣẹ̀rí nǹkan tẹ́mi fíl nísìnyí pé ẹ̀ka ṣe a máa ní láti padà lọ sọ́dọ̀ àwọn guys we need to go back to that place because hmm, a máa ní láti attack our boys yẹn before they take any stupid action on us. Hmm. and time time o rárá and is really looking out we need to know what's up wọ́n fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹni tí bá ṣe tí náà kò ní pè wá ẹgbà kò ní pè wá lọ. ju bọ́lá ìṣe fún àpẹtíkà sí fi ń disappoint me now àwọn tó jẹ́ pàmò bá nínú yìí kí wọ́n lé wa jáde bí ẹdìẹ with ordinary hands wọn ló ní ká lọ kọjú dàbá ká lọ bá wọn ká lọ attack wọn jọ kí àfẹ́fẹ́ attack wọn àríwọ àràdà. In fact, oh, my washing for good. Now tell me, how do we do it? Are you sick or something? Yeah, well, well, guy, calm down. Calm down. See, I think I have an idea. Yeah. Kí ló go, go, go, go. wo, ẹ mọ ẹ mọ David, David ọ̀hún àbọ̀ olómi. Ẹ wo, David ti pokùn sí lórí ládùúgbò yìí you. David ti fa ó ti fa ó ti fa wèrè lọ́yàn o, ó ti wá wàhálà fún yín ládùúgbò you ẹ lè mọ̀ pé arọ ẹlẹ́sẹ̀ kan tó bá ti dáràn ọ̀ràn ẹlẹ́sẹ̀ méjì ló máa da sí o kódà lónìí pé ó máa fọ́ ó máa fi ó máa fi wèrè tiẹ̀ ó máa fi kó bẹ́yìn òun làá ṣe wá ń sọ fún yín sí o ká lọ wá solution sí o. àní kí ni Davido ṣe gọgọgọgọ. aro aro ṣé you wan hear true yarn for my mouth sí yẹn láti fi two solid weeks ni olórí burúkú David yẹn ló ti kidnap àwọn bàbá olóko sọ́dọ̀ ó béèrè owó wọ́n fún ẹ lówó tó tówó owó tó ga tó kì ó gbà kò dé fún wọn lọ́mọ lẹ̀ wọ́n yóò dé fẹ́ fún wọn lọ́mọ lẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá yẹn sọ̀rọ̀ yìí ẹ àṣírí ti tú o àrò yàrá don gas confam ni mo sọ fún yín yẹn and kó tó di kó di wèrè ó di gòbe náà ah, come make I come report now for you before I start my own craze because he he he no go wait o he no go wait na wetin i want make you do for us now now eh make you just follow us go that place now make god rescue the girl or else else kò ní rọrùn o. ẹ nìṣó níbẹ̀. ẹ wò ẹ já máa lọ. mo ògo just mo ògo. nǹkan tí mi fi tẹ́yàwó mi lọ́rùn ní gbogbo ọ̀nà mo ń tọ́jú ẹ̀ ó gbélé kù ó ń bowó ẹ̀ déédéé lóṣù mo ń tọ́jú àwọn ọmọ ó ń jẹun ó ń mọ́tò ẹ mọ́tò bíi méjì mẹ́ta èyí tó bá jẹ ìwó ló ń gbé jáde ṣùgbọ́n kàkà kó sàn fún ìyá àjẹmí ó kàn ń fojoojúmọ́ bí obìnrin wọn àtàwọn ọ̀rẹ́ ẹ̀ kan kàn kóra wọn kiri kan tiẹ̀ wọn àtọ́dá pé ó dà kó chief advisor ó dà ọmọ òkun nìyẹn tiẹ̀ àwọn advice burúkú olóró bíi kẹ́mi mi kàn jábọ́ wọ́n lè jogún mi nígbà tí wọ́n pé kò lè ṣeé ṣe wọ́n sọ̀rọ̀ ara mi mo rọ̀ mọ́ kékeré kan tó múnú mi tọkàn mi balẹ̀ lulẹ̀. mi mú ọkọ kan nípa ẹ̀kọ́ tí wà lóòótọ́ nígbà tó kàn ò fi mí lọ́kàn balẹ̀ mọ́ nílé lórí pé òun ṣàfẹ́fẹ́ tí náà ṣáá gẹ́gẹ́ bí obìnrin ẹ̀rù bà mí mo bá tọ̀rẹ́ mi lọ ọ̀rọ̀ lọ́la. ṣé mo pa àwọn Yorùbá máa ń sọ pé ọ̀rọ̀ tó bá ti dé bá ojú wọn ló ti dé bá imú òun lọ̀rọ̀ èmi àti mrs Lawrence àtinúkẹ́ tó jẹ́ ọ̀rẹ́ mi. mo dẹnu bọ́ ọ̀rẹ́ mi ẹ̀mú lọ́la mo sunkún lé lórí mo pariwo mo mo ní kó ràn mí lọ́wọ́ ó lè sọ fún mi ní kí n fọkàn balẹ̀ kí n wá àkọ́ṣe sí i nǹkan tí ọmọ wá ṣe mi ò mọ̀ o. ẹ kẹrẹ wọn máa wò àwọn boys tí wọ́n tún wà involve nínú ọ̀rọ̀ yìí bí àbúrò ni wọ́n jẹ́ sí mi ládùúgbò. ọ̀rẹ́ mi Rahman, who happens to be the twin brother of Rahim. Àwọn méjèèjì ọ̀rẹ́ mi ni wọ́n. Ìgbà táwọn ará máa ń tètè títà rẹ̀. A ṣe investigation. Ìgbà tó ṣe ẹ̀tọ́ ẹ̀ gbogbo possible bẹ̀rẹ̀ sí wa lórí ìwádìí wa. A rí wípé àtọ̀dọ̀ chief níṣẹ́ yẹn ti wá agbára mi gbé ẹ̀mí mi gbé owó tó wà èsì bàtà tó rọ mọ mo ní bọ̀bọ̀ kan náà tó yọ lóhùn kí ni fẹ́ máa frustrate náà ní kó fàjùlọ hàn ọwọ́ sáré tírẹ́tì náà kó gbọ́dọ̀ ṣe mẹ́wàá ó kó mẹ́ ẹran àgbà ọmọdé ò lè jẹ. Tinúkẹ́ jẹ́ aláàánú mi léè tó jẹ́ pé káwọn ìṣòro kọ̀ọ̀kan tó bá ti ní í ṣe pẹ̀lú owó àti nǹkan tó bá fara pẹ́ bá ti yọjú òun ló máa ń ràn mí lọ́wọ́ àmọ́ ńgbà tí àwọn rahman tán jẹ́ bíi area brothers mi ládùúgbò tán fẹ́ràn mi tó rán máa ń bá mi ṣeré tán pè mí pé àwọn oníṣòwò kékeré kan pé ọ̀rẹ́ àwọn kan ń kọ́ o wọ́n kidnap ẹ o nǹkan nǹkan o léyìí tó so mọ́ tina yìí tina yìí kan náà ló dẹ̀ jẹ́ ìṣòro tọ́rẹ́ mi ní lèmi wá wò pé ah, káròdì má ṣọ káraṣọ mọ̀dì ìbíkídì má ti ṣòfò ni mi ò lè gbà kọ́kọ́ mi fẹ́ àwọn ilé mi lórí nítorí ẹ̀ mo ṣe jáde lọ bọ́ ọmọ lọ́lá pé kó rọ̀ mí lọ́wọ́ kó má fẹ́ yàwó ilé àmọ́ kò ṣe bí kó mi mọ́ pa ẹ̀ mi mọ̀. ìyẹn lèmi ṣe wá wò ó pé nígbà tó ti jẹ́ pé àwọn ọ̀rọ̀ yìí àwọn náà ń wá bí wọ́n ṣe máa gba ramanu padà léyìí tán ní chief kidnap gbé pamọ́ nítorí tina tina yìí kan náà dẹ̀ ní ìṣòro tọ́rẹ́ mi ń face lèmi ṣe wò ó pé ah, gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ pé kí n kúkú ká kúkú pa gbogbo ẹ̀ lójúdé kó àmọ́ kì í ṣe bíi ti kú ṣá ìyẹn ni ìyẹn ni mi áyán tó kéré jù mí lè pa kàmbélé ń téèyàn. kẹfìrẹ mi retí náà olóńdùn mi nù mi lè pàànà mi ò mọ ọkọ ń pakó ẹ báwo mo ṣe máa ẹ jẹ pé ìfà ìtorí ẹ mo bá yàwó mi jà mo fẹ́ fẹ́ sílé ní náà àní tẹ̀sán láti pa tìǹà olórí wa ní tìǹà aláàánú wa ni ẹni tó yọ wá kó nínú ìyà àti ìṣẹ́ ẹ̀gbọ́n ẹ̀ wò ṣé nǹkan tó wà yẹ ká fi ní pé pa the only thing and the only people tí mo feel pé ọwọ́ wọn ni kùtìnà ti wà. madam àti ọ̀rẹ́ wọn ọmọlọ́lá ah, you trust wọn. Eh, kí ló mọ̀ ń pa nǹkan tó ṣẹlẹ̀ and then kí ni relationship ẹ pẹ̀lú Tina. èmi àti Tina gangan kọ́ lọ́rẹ̀ òun àti ọ̀rẹ́ mi Rahman àti Ibrahim ni wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ àmọ́ ṣẹ́rí Tina olóore wa ló jẹ́ nítorí pé òun ló mú ìyìn àti àwọn ọ̀rẹ́ mi kúrò nínú òṣì tó fi wá sínú ọ̀la ṣùgbọ́n gbogbo wàhálà yìí bẹ̀rẹ̀ nígbà tí ó di pé wọ́n kidnap ọ̀rẹ́ wa Rahman tèmi àtàwọn ọ̀rẹ́ mi tó kú bá ṣe plan láti jí àwọn ìgbésẹ̀ kan nìyẹn ẹnu àwọn ìgbésẹ̀ yìí ni a gbé tá a ṣì wà lẹ́nu ẹ̀ tó fi di pé wọ́n pè mí lé pé ara mọ́ sí mi ìyà kò dẹ̀ sẹ́nì kankan tó máa dúró tì wọ́n bí èmi ṣe ní pé kọ́ sáré yọ̀ǹda ẹ̀mí kémi lọ dúró ti mọ́mì mi ni ẹnu ìtọ́jú mọ́mì mi náà ni mo wà tó fi dípọ́ pè mí pé sínú àkú nǹkan tèmi mọ̀ pa ẹnìyẹn o èmi ò mọ̀ kankan nípa anything tó ṣe fún tina o. bàbá àti ìyá tó bí wa wọn ò fi ìka kọ́ wa àwa náà dẹ̀ ní wíwa ìkà láyé àwa kọ́ la pa Tina o as a matter of fact ikú Tina a very big loss ló jẹ́ fáwa torí pé olóore wa ni àtìpátá ti wà ń kékeré látijọ́ wà lóòótọ́ ọlọ́run gbọ́wọ́ ẹ̀ ga ju àwa lọ ṣùgbọ́n gbà tó padà rí wa ó fọ láràn wa ẹ̀jọ̀ ṣé rẹ nìyẹn la máa ro kúrò ṣùgbọ́n gbà tí man friend ẹ̀ tọ́dẹ̀ ti rí wa bíi rival wọn tọ́dẹ̀ tún tẹ̀síwájú tán kidnap ìkejì mi mi ò ṣáà lajú mi lẹ́kítà lùbọ́n kó wọ̀ tí girlfriend wọn lè jẹ́ kó yé wa wípé ìyà burúkú òun náà fi ń jẹ níbi tó wà wípé àwa gan àdẹ save báwa náà ṣe jókòó nìyẹn bá ṣe fi ọ̀kan tàbí kún èjì nìyẹn a bá gbé tina àgbépamọ́ àwa ò kidnap tina o a kàn tọ́jú ẹ̀ torí a mọ̀ wípé ẹyin lójú chief òun ni tina tí chief ò bá dẹ̀ ti rí tina tábà ti sọ fún wọn pé kí wọ́n fira man sílẹ̀ kí wọ́n lè rí tina wọ́n rẹ́dì láti ṣe anything láti rí tina padà ìgbà tá a débi tí tina wà láti lọ tú tina sílẹ̀ òkú tina la bá ó dùn wá gan-an nítorí pé aláàánú wa òun ló ti kú yẹn àwọn akọ́lá pa tina o. ẹlẹ́ṣẹ̀ kan kò lè lọ láì jìyà ẹ̀ṣẹ̀ gbogbo yín pátápátá lẹ́lẹ́ṣẹ̀ gbogbo yín lẹ́dẹ̀ máa fojú ba ilé ẹjọ́ torí gbogbo yín lẹ lọ́wọ́ sí ikú tí. ẹkúnlẹ̀ kẹsàmí kẹsàmí ìgbésẹ̀ ìgbé ìgbé. òfófó níṣẹ́ ẹni kò jẹ dáadáa ta ló tún lè jẹ jù bí kò ṣe ní tẹ̀rán níṣẹ́ ọ̀rọ̀ bẹ́yìn yọ ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o. àti tòlú èkó ló ṣàlọ́wọ́ òkú bàbá ẹni tí ó pọ̀ àti kò jẹ́ kó ló ṣàlọ́wọ́ òkú bàbá ẹni tí ó pọ̀.